oògùn fún asthma. tá a mọ̀ sí àmì kan àti gbogbo oríṣiríṣi ikọ́ tó ń jáde lungs infection generally lungs disease generally bẹ́ẹ̀ ni bronchitis ni eh, asthma ni gbogbo èyí tó jẹ́ ikọ́ yányán bá mi gẹ́ẹ̀tì garlic gẹ́ẹ̀tì ginger wàá wá gẹ́ẹ̀tì uh, eh, ayẹ̀rẹ́ òyìnbó tá a mọ̀ sí moringa drumstick here igi tó máa ń bíi síìdì ẹ̀ tó máa ń dàbí òun ni wọ́n máa ń pè ní drumstick òun lẹ máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ sísàlẹ̀ kòkò lẹ máa kó gálíkì àti jíńjà lé lórí lẹ máa da ẹ ọ̀ á sè pẹ̀lú omi tó bá ti fẹ́ jiná ẹ da black seed oil bíi méjì àbí mẹ́ta ẹ dà lé lórí ẹ sè lágbo ẹni tó ní ikọ́ asthma àbí èké nínú ikọ́ ó lọ́wọ́ nú kò lọ́wọ́ nú kó bẹ̀rẹ̀ sí ni máa lò bí sí ni láì fi fídíò ìránṣẹ́ kó farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ ṣíwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero account number fáwọn aláìní two zero four four two three seven six eight zero global dahiratu dhikrlahi islamic organization first bank of nigeria fún èyíkéyìí nínú ìpèníjà ẹ̀wẹ̀ both natural and spiritual problem ẹ kọ́ńtàtì global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department under sheikh afagba international limited lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ kọlù wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five inali zatalila ìjẹmíà gbogbo agbára ọlọ́run ba ló ní a ní ìbẹ̀jú lẹ́kì Lagos fídíò ìránṣẹ́ má sálàmù wáyé lálẹ́kọ̀ọ́ yìí.